adúgbòkú Allah subhanahu wa ta'ala ọba tó ní ká máa bẹ tó ní pẹ̀lú àlàáfíà tó ní ká máa bẹ lórí ẹ̀bí Islam atọ̀rọ̀ ìgbà tó kẹ̀ fún anábì sallallahu alaihi wa alihi wa sallam àlékún kí Allah subhanahu wa ta'ala kó máa bá wọn tàbí àdáyé àti gbogbo àwọn tó wà ní ìlànà ẹni sọ̀rọ̀ bá wà lẹ́yìn ìwọ̀sẹ̀lá ètò ìfi ìjọ ìwọ̀sẹ̀ tó yá mi. àti gbogbo ẹrù gbọ́ wa ní ọ̀lẹ́ lónìí ìṣe ọjọ́ kejì nínú oṣù ọ̀gbọ́n ọdún ẹgbẹ̀rún ọgọ́rùn-ún àti lórí àti méjì sára ní ọlá wà ní ọ̀sẹ̀lá láti ní ìjírá àti ìlú àti ìgbéró mọ̀ ọ̀sẹ̀lá àlẹ́kùn wà láti wà ní ọlá wà ní ní ìtẹ̀síwájú àwọn gbólóhùn kan wá tó ní í ṣe pẹ̀lú ọjọ́ òkúta ìyáàmà àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ síwájú òkúta ìyáàmà ọlọ́run ọba àti ìṣẹ̀lá wọn sọ fún wa pé nígbà tí ìjọba ìbá ṣẹlẹ̀ nígbà tí ìjọba ìbá ṣẹlẹ̀ nígbà tí ìjọba ìbá ṣẹlẹ̀ lórí ìgbà tí ìjọba ìbá ṣẹlẹ̀ yìí lórí ilẹ̀ náà la wà àti ìparí torípọ̀ ọlọ́run bá àdìsọ lámú àwọn mọ́jẹ̀mú yẹn wá pé kí gàbá ìbá ṣẹlẹ̀ kí ní wàá ṣẹlẹ̀ lẹ́gbàá wọn tí ó máa jẹ́ jawabu ṣáà àti ìdíbẹ̀ ọlọ́run bá àdìsọ lábẹ́rẹ̀ látòrí ìdáṣàmùsùn fún wíra àwọn abẹ́rẹ́ sí kaalọ wàyíga lùlù mùsàdà rọ́dù tó ọlọ́run bá adéjọ́lá ọwọ́ lẹ́yìn gbàtọ́lọ́wọ́ bá alékiọlá sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí wọ́n rí mọ́lẹ̀ láàyè tọ́lọ́wọ́ bá alékiọlá ní wàyíká ní màwùkú dàtú sọ ìlàjì lè ayé ìdáhùn ní òdì ìlàjì ọlọ́wọ́ bá alékiọlá ní nígbà tí wọ́n máa béèrè lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n rí mọ́lẹ̀ láàyè kí ọlọ́wọ́ bá alékiọlá máa béèrè lọ́wọ́ wọn nígbà a bá bẹ̀rẹ̀ ní pín àwọn ewé ìsíra tí a bá bẹ̀rẹ̀ pín àwọn ewé ìsíra oníkálùkù yàní ìwé tí ọlọ́run bá tó ní kí àwọn kọ iṣẹ́ oníkálùkù sí nígbà a wà láyé gbogbo nǹkan tí yẹn bá jáde lẹ́nu gbogbo òun náà ló wà lákọọ́lẹ̀ èèyàn wá rántí ni àbẹ́yàn gbàgbé gbogbo ẹ̀ pátápátá òun náà ló náà bá àyíká ló fi wá fún yàn òun náà ló fi sọ fún wa pé wàyídà tó ń gbòòrò ṣe nígbà tó bá di pé ọlọ́run ọba àlejò ọlábá wá ọlọ́run ọba àlejò ọlábá wá ìwé tí wọ́n há gba èsì

alzamnahu ta'irahu fi unuqi ọlọ́run bá àdékọ́ láti gbogbo ọmọ ènìyàn pátápátá òun náà la fi ìwé rẹ̀ iṣẹ́ láàkọ́tẹ̀ rẹ̀ sí láàkọ́wé rẹ̀ sí gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀rọ ọmọ lọ́rùn fún mayalkọ́ òwúyọ́ ọmọ ìyá àmàdí manṣúra tó bá wá di ọ̀gbìn dàlùkì yá yóò wá di tó kálukú wà lẹ́nu yóò wá di yóò wá nà lẹ́nu kálukú tó ọjọ́ tá à ń sọ yìí ọjọ́ tó jẹ́ ti yá àbí ọlọ́run bá ti jọlá ròyìn fún wa ní súrà míì ìpè báwo láti gba kíra wa nígbà tí wọ́n bá ń pín kíra fún kálukú méjì náà ni àwọn tí wọ́n gba wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn tí ó gba wọn pẹ̀lú ọwọ́ òsì ọlọ́run bá ti sọ fún wa nínú Al-Qur'an nínú Suratul ọlọ́run bá àríkẹ́lá ní fàámà man úti àtìdáàbà úbi ẹ̀mí ìlú ọlọ́run bá àríkẹ́lá ní orí ẹni tá a bá fún tíra rẹ̀ tó bá fọwọ́ tó gbà ẹni tó bá fọwọ́ tó gba tíra tiẹ̀ fàyàmúlò ha òmùkàrà òun ti dáadìá irú eléyìí òun náà ní ọmọ sọ fáwọn ìgbé à ah, àwọn ọmọ primary school ẹ̀yìn àbá àwọn sẹ́kọ́ndì nígbà tó bá gba ìfọ́ṣe nígbà tó bá ti ń bọ̀ lẹ́yìn pẹ̀lú gbé yẹ pẹ̀lú páàkì èyí tó bá ti rún sáko ẹ̀ tó ti rún káàdì wọn ó rún sáko ẹ̀sìn mọ̀ ìgbé kíni ẹ̀sìn mọ̀ ìgbé ẹran jẹ káàdì rẹ̀ lò omi wà tó pé tí máa ti ń bọ̀ báyẹ̀ ti pé ojú yóò ti kíni ojú ìkọrẹ lọ́wọ́ ojú yóò rẹ̀ rí o káàdì rẹ̀ dà omi ò ní wọ́n ní gbàtà bá wọlé kátó gbajú wa èyí wọ́n ti á wọn lówó ó túmọ̀ pé èrò dáa nù àmọ́ ẹni tó bá jẹ́ pé èsì ìdánwò rẹ̀ bá dáa kọ́dà ẹni tí ó mọ̀ yóò fẹ́ fi hàn pé ọ̀dà ẹ̀rí káàdì láwọn kéékèèké ọlọ́run bá lè jẹ́ láwá ní tó bá àmà fàámà sí sí ẹ̀mí ẹni tí ọlọ́run bá lè ó túnmọ̀ pé àwọn tó bá jẹ́ àwọn ẹni ire àwọn náà làwọn tí ó gbadé àwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún ha wù mú kọ́ra wọ́n dá yóò mọ̀ wọn sọ pé kò ní fi pamọ́ yóò fẹ́ kí àwọn èèyàn yóò fẹ́ káwọn èèyàn ti kéde yóò fẹ́ káwọn èèyàn wọlé yóò mọ̀ sọ pé inú a ní

bima ablafun fil ayyami khaliya ọlọ́run bá ti sọ lóun á sọ fún pé kúlù wọ̀ṣọ́rọ̀mù ẹ máa jẹ ẹ máa mu tani àní ẹ máa jẹun kó máa lọ tìrín ẹ máa mú mi kó tètè ní kó máa yọ lọ́nà fún yín pẹ̀lú kọkàbálẹ̀ ìyàgbé gbàdúrà mi mẹ́tẹ́ ìwọ̀n jí àmọ́kùnrin balẹ̀ mọ̀ wípé ta ní ẹ̀yìn bóyá tó dáa jù náà ní jẹ́ o tó bá gbọ́tẹ́ nìkan kalẹ̀ fún níbi yóò sáré lóṣèlú oúnjẹ wọn ò lọ ní rọwọ́rọsẹ̀ ọlọ́run bá àlejò láni ẹ máa jẹ ẹ máa mú pẹ̀lú ìgbádùn nírọ̀rùn tí ò ní ti tó kèrè ayé lọ́rùn omi pa yín lérí ẹ máa jẹ lọ bìmá àtìláfún fi àyè àlùkà àyè àmọ́tẹ́ ìjẹ́tẹ́ mú ìgbádùn tẹ́ rí yóò kìí sọ̀bẹ́ o bìmá àtìláfún fi àyè àlùkà àyè pẹ̀lú àwọn tẹ́yìn náà síwájú nínú àwọn tẹ́tẹ́ ti lò sẹ́yìn nínú àwọn tó bá gba síra wọn ìrìn àkàlẹ̀ lẹ́yìn nínú àwọn tí wọ́n tẹ́wọ́ gba síra wọn pẹ̀lú ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà àdìsọ́lá tó wá ròyìn àwọn apá kejì ọlọ́ọ̀bà àdìsọ́lá ni wà á máa man utiya kitabahu bishimali ọlọ́ọ̀bà àdìsọ́lá ní àwọn tí wọ́n bá gba síra wọn pẹ̀lú owó kama bawozi fọwọ́ kama bawozi ká kama bawozi sí fún yàǹkà ká máa fọwọ́ sí gbàǹkà lọ́wọ́ yẹn kò ju kò bá tẹ̀lé sallallahu alaihi wasallam sára ìwọ̀n àti àti ànábì kọ́ ànábì kọ́ ká jẹun pẹ̀lú ọwọ́ sí ká mú mi pẹ̀lú ọwọ́ sí ànábì ní láti àkúrò bí ṣìmáàlì pàyí ta ṣe ìbá ọ̀nà ní àkúrò bí ṣìmáàlì ànábì ní ẹ má jẹun pẹ̀lú àbá fún yàn kan ẹ má fún yàn kan pẹ̀lú ọwọ́ sí ẹlòmí ọ̀la náà ló bá dé bẹ́ẹ̀ nítorí pọ́ ọmọdé rẹ̀ yìí nítorí pé ó jọ̀gà fún nítorí pé ó dàgbà rẹ̀ tó bá burú ẹ̀ rí ẹ nítorí pé tó ní kápálẹ́ lórí ní yọ àná ọdún pé ẹ àgbà tẹ́lẹ̀ náà bá fẹ́ ṣe dábàá fún wa fẹ́ kó mọ̀ máa rí kó náà wà náà ó sì ti pé ọyá ń wàdà àwọn òsì ló fi gbà lọ́wọ́ mi àwọn òsì lẹ́yìn náà fi fún mi àjẹpẹ́ ó mọ̀ pé kò dáa ó mọ̀ pé yẹpẹrẹ <coughs> ọlọ́run bá àdéjọ́ lásán fún wa ẹni bá gba síra bí pẹ̀lú ọwọ́ òsì ọlọ́run bá àdéjọ́ lásán tí ó máa jáde lẹ́nu rẹ̀ fọ̀yàkúlù yá lẹ́yìntà ní lámkú tàbíkà àjà kọ́lá àwọn bá ìbá tiẹ̀ sí ìdílà yìí bá ìyàgbọ́n máa ń tẹ̀lé gbà nínú àní àkíní sọ́dún ti jáde náà kíní sọ́dún ti jáde náà kò tí jáde náà ẹni àwọn tó dọ̀la ẹ̀ nígbà tó bá wá jáde tó wá di ojú ẹ̀kọ́ lọ tòótò tó gbé à kárí wà lóṣù lọ yìí wà ní àkọ́lá kí làwọn dàgbà ara wa jí wọn bá bá ti pé nìkan ti yá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ti rí báwọn tó bá fọwọ́ sí àti ẹ̀yìn ya rẹ̀ ìjà ní làkú tàbíjà àríyá ọmọ sí o sàmá ní ilé lẹ́yìn ẹ̀yìn kí ẹ̀ma nǹkan tí ò lè ṣe kí ẹ̀ma ti rìn kí ẹ̀ma ara ka kí ẹ̀ma sàmá rẹ̀ ní tí ò lè ṣẹlẹ̀ mọ́ láéláé kí ẹ̀ma wá sàmá rẹ̀ àbúrò nǹkan gbà tí sọ̀rọ̀ nípa ètò pẹ̀lú lẹ́yìnlá tí ẹ̀ma ti sàmá ní ó ní àlá ليس الشباب يعود يوما فأخبره بما فعل لمشيبه ó ní ó mọ̀ sí o ìgbà ọ̀dọ́ ìgbà ọ̀dọ́ mi ò bá padà jọ kan ẹni tó ti dàgbà tó ó ní o á ìbá sì ní kí wá sí kí ni kí ìdè wá jọ ọmọdé kí wá jọ ọjọ́ padà ó fi ràn ìbá fàádà ní kí wá fún ìgbà ọ̀dọ́ mi lérò nípa tí ìgbà láti yàyí ẹsẹ̀ láàmọ́ ní ìlú gbọmọ̀sọ̀ àwọn ẹ̀bá lórí tẹ̀lé jọ́ sí àbẹ́ òní tìlú lórí nǹkan kí ló fà á ògbó ti dé irú ẹni báwọn nítorí máa sọ pé á kó ní bá ṣe rí báyìí ti padà sí dédé ìgbà tí mo wà lọ́dọ̀ èyí tá ń pè ní tààmọ́ nínú òun náà irú ẹ̀ náà ni ẹni tọ́nà ọba àdéjọ́ lábáwá fún ní kíra àti ẹ̀ pẹ̀lú owó òsì látara ṣẹ́ tó ṣe láyé ìdí òsì lòun náà ti láyé ìdí ọwọ́ òsì ọlọ́run balẹ̀ ìjọ lọ́dọ̀ wà fún ní ìṣirò owó òsì yóò máa wá sọ pé yá lẹ́yìn ní lámúta kìtà àríyá ó mọ̀ sí fún mi o á kọ́dà tí bá ti ní ìjẹ̀ mọ́ gbàgíra ìjẹ̀ ó sì gbà ó ti rí nǹkan ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ni yóò máa wá sọ yí pé wàlám ádìrí máa kìtà àríyá ó o kọ́dà ìjẹ̀ mọ́ mọ́ ya lẹ́yìn àhá kánà ti lọ́kọ́ o ìlú ti fúta ti fún ẹ̀ ti ẹ máa gbogbo àwọn tọ́gbọ́n ni ma máa ṣe kíni yóò máa ma máa tàmá ti ti ẹ orí ọ ti gbé o ẹ ìbáṣe ó o ti Ah, àkọ́kọ́ sí o ó sì jẹ́ pé ikú tá ti kú láyé o ó jẹ́ pé ikú náà ni ó ṣe òun náà níbi àwọn Yorùbá tó máa sọ pé ikú ẹ̀dá ẹ ara àwọn tí wọ́n sọ ara àwọn tí wọ́n tàn náà ikú lòkun ẹ̀dá ikú kọ́ ẹ̀dá aná ìdá torí àbúrò nǹkan ní wàláwó adá ìdálẹ́gbìnà toríkìnà ó ní tó wáyé pípa tàbá ti kú yẹnyá tàbí kú sáà toríkìnà wọ́n pa wá sí òbí ìlẹ̀ kamani ó ní làkà ní ẹ̀dùnmọ́ ó lòrọ́ ajá kú lè ayé ìgbà wọn làbá máa sọ pé ikú jẹ́ ti kú gbogbo ara yìí àwọn ìjọba àwọn ìjọba ó ti kú lọ́dẹ ti ní jẹ sálọ́gbọ̀n mọ́ bẹ́ẹ̀ ẹ̀ ó ti kú ọjọ́ ọkú lọ́jọ́ ọ̀sìn mi ọjọ́ ọkú kúkọ̀ sí mi ọdún ma sọ́ọ̀bù lọ ní <laughs> ìdó òsè láyé òun ó tó wá kú alhayatu ó tún kú ìtẹ̀mí àfolúgbòjì ìtẹ̀mí tó wà láàrin ayé àti ìjọ́ ìgbà ìgbà àmà ó wà tó lágbà orí ìdílá yìí wọ́n bẹ ní ìtẹ̀mí ní ẹni àlìjẹ́nà yóò ti máa fi gbogbo oorun nínú àlìjẹ́nà kalẹ̀ atẹ́kùn yóò ti máa fẹ́ wá sí yóò ti máa gbọ́ àwọn ọ̀rọ̀ tó dáa inú yóò ti máa dùn kalẹ̀ kò ní wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tó jẹ́ pé wọ́n ti tẹ́gbà náà wà láyé ìtẹ̀mí bá ń dákùn sí wọn wọ́n ti máa tẹ́lẹ̀ wọ́n ti máa gbó èébí èébí náà orúkún náà gbogbo ẹ̀ oòrùn tí ó dá gbogbo àwọn kan yóò ti máa gbọ́ láti bẹ̀rẹ̀ tí ó ti máa fún wọn sáyìn kalẹ̀ pé nǹkan tó ń lọ nìyí bá pàdé nù. ó dàbí ẹlẹ́wọ̀n tí ń lẹ́wọ̀n ni tẹ̀wọ̀n pé ẹlẹ́wọ̀n láti inú Black Maria ló ti máa fún lẹ́wọ̀n àbẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀rí mọ́tò tọmọ mi ń gbé wọn ní ìsìn ẹ̀rí pé mọ́tò ó yàtọ̀ sí mọ́tò tí gbogbo èèyàn lò mọ́tò ń gan fúnra rẹ̀ bí ẹ̀wọ̀n ni ó ti ní kíní kíní ọgbọ rẹ̀ kíní àwọ̀ rẹ̀ kíní ẹ̀sì báyìí lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ̀lú ti máa yọjú báyìí ló ti máa yọjú bẹ́ẹ̀ wọ̀n kò sí débẹ̀ àmọ́ ní ṣe kíní àti ìdáwọn náà ló ti máa di pé wọ́lẹ̀ ó ti máa di pé wọlé ṣẹlẹ̀ pé kò sí wọnú ẹ̀wọ̀n tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá sàbú nígbà tó bá wà ní alhayatul barzakhiya ìtẹ̀bí tí ó máa gbé ní alhayatul barzakhiya òun náà ni ìtẹ̀bí tí ó ti kíní jẹ̀bi tó kún fífẹ́ yìí. anabi sallallahu alaihi wa sallam anabi yóò fún wa nínú hadith rẹ̀ anabi nígbà tí wọ́n bá gbé yẹ̀ sínú sàárè kan tí gbogbo àwọn èèyàn dìde sáájú tí gbogbo àwọn èèyàn túká kiri sàárè ẹ̀ anabi sọlọ́ ọba alẹ́ sọlọ́ wa ní lẹ́tẹ̀ ní padà sí la lásìkò yìí anabi ni yóò máa gbọ́ kókó kó ẹ̀jẹ̀ àwọn èèyàn tí wọ́n kú níbi sàárè ó ti kú ó ti wá rẹ̀ àdàbí ní ọlọ́run bá dùkọ̀ lọ́wọ́ àwọn màláíkà méjì torúkọ wọn jẹ́ mọ́gàrú wà nàbí yẹn àwọn màláíkà méjì ní wàyí fà ìdá àlè àwọn màláíkà méjì wọn àgbè dùkọ̀ ẹ̀yà dùkọ̀ ìfẹ́ wa bẹ̀rẹ̀ báyìí ẹ̀dá mọ́ọ̀lù tẹ́gbàdé ìbáwọ̀ ẹ̀dá mọ́ọ̀lù tẹ́gbẹ́ níta wọ́n kálukú mọ́ múra pé subhanallah ọlọ́wọ́ bá lẹ́tọ́ dáma ń ṣe àpèjúwe fún wa nínú àwọn ìgbésí ayé wa jẹ́ pé ayé ó mú rẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ kò ní múra kò ní kàwé kò ní ṣe kankan yóò máa kù díẹ̀ díẹ̀ sáà mo bẹ̀rẹ̀ yóò ní àti ẹgbẹ́ wo ní wo ẹ yóò máa ní pé bọ́lá ìlú mo kálẹ̀ lórí jáde <laughs> irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ sẹ́lòmíín náà irú àwọn tó jẹ́ pé yóò ti máa ti sí ọmọ náà fẹ̀yẹ́sìmíkò alẹ́ yìí ìta àkọọ́lẹ̀ tọ́lọ̀ ọba àlejò láti kọ́kálẹ̀ fún yóò àgbà wájú ẹ̀ ọ̀yá ọmọdé àmọ̀lẹ̀ àrìjẹ́nà yóò àmọ̀sí ọmọdé àrìjẹ́nà ibi tó kà jáde náà yóò àmọ̀sí ọmọdé àrìjẹ́nà yóò ṣe kíni yóò àkú lórí ẹ̀ yóò ẹni báwọn tó bá gbé ìdíje yóò ṣe kíni yóò dìde lẹ́nu ilé náà ni bí arákùnrin tánàbí sọ̀lá wa yóò sálàm tánàbí júwe fún tó jẹ́ pé kò ní sẹ́ẹ̀rí kan tí máa ṣe kó máa pààyàn lọ òun máa pààyàn ní pààyàn pààyàn ní nítorí ọ̀rọ̀ ní gbogbo ìyá rẹ̀ ó wá jíjọ́ kan nọ́ọ̀sù làwámà rẹ̀ ó wá ti kíni ó wá nọ́ọ̀sù làwámà rẹ̀ wá ń bá wí ẹ̀mí ní máa ń báyà wípé a ah, kò sí dáa rẹ̀ wá bẹ̀rẹ̀ sí bá wí a ah, kò sí sí ti gbà nọ́ọ̀sù làwámà rẹ̀ ó la nọ́ọ̀sù àmàrà ní yìí ó bá ó bá wí yẹn wa lọ bóòlù ń fẹ́ ṣe àmọ́ nọ́ọ̀sù làmàrà rẹ̀ yóò fi kú sẹ́yìn ẹ́ òun náà tó ń gbọ́ mú lẹ́ẹ̀dẹ́gbẹ̀ àwọn adìyàwó ní adúlẹ̀ tó lè fa ìlú ó wá bẹ̀rẹ̀ sí wákàtí pẹ̀tọ̀ wọ́n lọ wá sí àwọn mọ̀ ọwọ́ àlọ́lé báyìí nìkan ó rí pé olùjọ́sìn polówó ọlọ́run wà nípa láàyè ìyàtọ̀ wà láàrin àdáhàlì àti àdáhàlì a máa ń sin kàyẹ́ mú sí ara láwùjọ gẹ́gẹ́ bí arákùnrin ṣe ti inú síra wọn ẹlòmíì ń bẹ olùbẹ̀rẹ̀ ọlọ́run ló sọ ẹ̀ nípa yóò dá òun náà ló kọ́ ọdún sáájú òun náà ló kúrú pé dáadáa máa bá amọ̀tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ lórí ìdájọ́ kaba yìí ó sábà ti gbé wá bóun náà bóun náà sọ pé á ẹ̀rù ìdí àwọn alágbájá àwọn akẹ́kẹ̀ẹ́ wọlọ́ ni. àwọn àlọ́bá àbáyé àwọn àlọ́bá àbáyé pé dákun àìlèyà mi ta ọ̀la tí mo lè rí túbá lọ́dọ̀ ọlọ́run báyìí bọ́ọ̀lù nípa túbá yìí kó ti pa yẹn náà nígbà tó wò ké ẹ tọ́lọ̀ ọba àlejòlá ayé akọ́ náà lọ́kọ̀ àná tọ́lọ̀ ọba àlejòlá ti ومن يغتسل إثما أو خطيئة ثم يغتسل الله يجد الله غفورا رحيما ọlọ́run bá àdéjọ́lá ẹjọ́ bá ti túbá ẹjọ́ bá tẹ̀sẹ̀ bá ti lò tóbi tó ẹni tó bá wà lọ túbá sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yajidillaha ghafuran rahima yóò gba ọlọ́run bá àdéjọ́lá lọ́ba tí ó ti ní ọba tí ó kò ní ìlú wa kẹ́ bá pàdé ọlọ́run bá àdéjọ́lá pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó tó kéńlá ọlọ́run bá àlejò ló ti pàdé rẹ pẹ̀lú àforí ìfúnfún tóbi gbòòrò lọ nígbà tó bá ti gbà àwọn bá yóò máa ń díẹ̀ òun bá ti fásitì wá fún ipe òde láforí jì òun à kí ni bẹ́ẹ̀ láyé tí ò ti kú ọwá ní òde láforí jì à ọ̀ bá ti lè láforí jì ètò rọrùn fóun tó máa ṣe fóun máa kọ̀ sílẹ̀ lọ ọwá ti kí ni ọwá kọ̀ sílẹ̀ látara bàbá mu ọba já bàbá mẹ́lẹ̀ bá pa á nígbà tí wọ́n á lọ ibi bẹ́lẹ̀ mi rẹ̀ pé òun sábẹ̀ tú báyìí nafsul amara nafsul amara ẹ̀mí tí máa ń pààyàn lábẹ́ dáadáa yìí nígbà tí wọ́n á ń tàbí rẹ̀ náà níbi ní oṣù bá jẹ́ ọdún wa sọ àfáà mi lọ àfáà yìí wá jẹ́ àfáà tó jẹ́ kíni tó jẹ́ ààyè onímọ̀ ni òun mọ̀ nípa òfin ẹ̀sìn àbá ìwà sọ fún wa pé àá ah, ó ti wá lè tó bá ó lè tuntun bá mọ̀nà eré ìkọ́ alẹ́ kọ̀ pé ẹni tá a bá ti kó bẹ́ẹ̀ túbá láàyò àádám alàtàní ẹni tí bá ti ń segin ni ẹni tó bá ti mọ̀ fún ẹni tá a bá ti pé ó ti kábàámà lórí tó ṣe ó ti fẹ́ túbá àìkú bá wí má àìkú ti bá má.

ibi tó wà wọn ìlú ẹ̀sẹ̀ ni àwọn tó àwọn tó ẹ̀jọ́ wà tẹ́jọ wà papọ̀ níbẹ̀ àwọn tó tẹ́jọ wà ló tùbá ní àbúkò láì tùbá ní àbúkò yé júwe ìkókò pọ̀ àbáyé wá júwe fún ọwá júwe ìkókò mo júwe fún ọ̀yìn àwọn èèyàn náà dá pọ̀ bẹ́ẹ̀ máa lọ lóhun tó bá délùú máa lọ lè jọ́ ìmọ̀lọ́ọ̀bà lè jọ lábẹ́ ọlọ́ọ̀bà lè jọ lágbàá alámùdíwá bẹ̀rẹ̀ sí ìrìn lọ ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ ní bẹ̀rẹ̀ sí lọ ní ìrìn àjò lọ orí ni àjò yìí ti ká má kò gbà wẹ̀wò kò kírun kò sí kankan ìrìn àjò yìí òun náà ló dúdú apá mi nígbà tí kúkú amórí ìrìn àjò yìí làwọn màláìkà méjì bá pàdé ara wọn lórí ẹ̀ àwọn màláìkà sì máa lọ lè mú àwọn kírímínà yàtọ̀ àdéhùn ẹ̀ láyé

ẹnìkejì sọ fún pé lóòótọ́ ni àmọ́ ti túbá kó bẹ́ẹ̀ wọ́n abẹ́rẹ́ sí fa àmàlà wọn lọ́wọ́ wọ́n ti fa ń pa àlẹ́bí ni ọlọ́wọ́ lọ wọn parí ìyá wọn lájà kí ni fi làjà fún wa òun náà ti pé lọ tó bá jẹ́ fún ló súnmọ́ jù a jẹ́ pé màláìkà sí máa ń pàdé èèyàn rẹ̀ òun náà ló ṣe kí ni òun náà yóò máa gbé lọ tó bá jẹ́ pàtà bá wà ibi títí ń pọ̀ ló súnmọ́ jù a jẹ́ pé màláìkà sí máa ń pàdé àwọn èèyàn bú a jẹ́ pé àgbáwò sì máa rí nínú àwọn alákòóso ni wà alábi ìṣòro àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àwọn ìwà tó pé sábà ti máa pàtàkì kéèyàn ló bá alábi ibi títí lọ jìnà ibi títí pọ̀ ló súnmọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá wá ránṣẹ́ sí ilẹ̀ ẹbí tí lọ áṣàkọ̀ rọ̀bì ọlọ́ọ̀bà àdìsọ́lá wá pàṣẹ fúnlẹ̀ ìpè ọya súnmá ọlọ́ọ̀bà àdìsọ́lá wá pàṣẹ fún ilẹ̀ ẹbí tí ń bọ̀ pé áṣàbà àdìsọ́lẹ́yìn ẹ̀wù kaba wọn àṣẹ náà ni ìjọba àbúrò ìlà àrọ́dà tẹ́ àrí àyẹ̀kú lẹ́la òkú ìpàyẹ̀kú ọlọ́ọ̀bà àdìsọ́lá kan sọ fún pé wọ́n súnmẹ́yà wọ́n nígbà wọn wà báyìí wọn kàrí pé bìtì lọ ló súnmọ́ bí màláìka aláàánú màláìka àti wọn pàdé àwọn èèyàn rí oṣù tó lọ yìí so a máa ń tẹ̀lé síyàn tó jẹ́ pé ìtọ́bà bá àlejò alábẹ́ lórí ìgbésí ayé wa òun náà ń ta bá parí lẹ́rẹ́ lórí gbogbo àgbọn ti dáadáa láì ti dáadáa yìí ìyọ́mọ̀ pẹ̀lú ọ̀hún ní kọ́lọ̀ jáde ní bí bá ti ti dáadáa láyé kọ́lọ̀ jáde paná lórí ẹ̀ kéèyàn máa ti lè múná lọ lórí ìgbà míì kéèyàn fọ gbọ́rọ̀ ọdún sí lọ́hùn ẹ̀ kó wá múná lọ kó wá rí lẹ́yìn ìjọ kan kó wá kó wá rí kíni kó wá dé ó parí ní tó múná lọ lé lórí ìgbà wọ́n fi kíni wọ́n fi kíni kíni ní tó kúlé lórí ìgbà wọ́n fi kíni kíni. alhayatu barzakhiyya ìgbésí ayé àforúkojì tó wà láàrin ayé àtàkìyàmà àti inú sàárè ọ̀nà rẹ̀ yóò ti gbẹ̀gẹ́ni ọ̀nà rẹ̀ yóò ti gbẹ̀gẹ́ni ibi tí ń lọ. ànábì ni wọn abéèrè lọ́wọ́ èèyàn pé màrọ́bù tálọ́bà rẹ̀ máa nàbí yóò máa dín ìlọ kílẹ̀ sílẹ̀ ẹ̀kọ́ máa nàbí yóò àwọn bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo tá a bá ti láyé pátápátá kọ́ṣà mẹ́tẹ̀ẹ̀ta mi. ìbéèrè ń sàárè ló rọrùn ẹ̀dá máa yé wọn ní sọ pẹ́sà fún yín abẹ́tọ́ bá lọ lè ẹ́ tọ́jú pọ́tà àbí kíná máa áàkì létọ̀ àti bí pẹ́sìn ọ̀hún àbíyàn nìkan àmọ́ béèrè tàbí àmà ọlọ́ọ̀bà àlejò láti sọ fún wa ní òbí wa kí ló pé ọlọ́ọ̀bà láti sọ fún wa náà ọlọ́ọ̀bà láti sọ ní dáhùn yóò dáhùn ọba mi òun náà ni Allah yóò dáhùn pé dídíyà Islam yóò dáhùn pé ẹ̀sìn ní òun náà ni Islam yóò ti dáhùn pé nàbí yìí Muhammad sallallahu alayhi wa sallam anabi mi ò títọ́ sọ́rọ̀ ọba àlejò lára sí mi ò òun náà nàbí sallallahu alayhi wa sallam anabi náà tó bá rí eléyìí dáhùn anabi ní irú ẹni bẹ́ẹ̀ àmàlàkọ̀ wa tó pé ní wọ́n wá sọ pé ah, ọlọ́mọ yọ ọ́ wá sílẹ̀kùn náà lọ́kàn kan ó fi hàn án lára ò bá dáhùn gbogbo àwọn kíní ni tí ò bá lọ rí àmọ́ tó wá rí dáhùn àlìjáná tó dé tó wọ̀ ní ya ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ ní gbogbo àwọn òórùn tó dáa yóò máa dé kíní yóò máa wọ̀ gbogbo àwọn àwọn tó tutù àwọn tutù àwọn àlìjáná àwọn tó dáa ló bẹ̀rẹ̀ sí máa gbọ́ títí tó fi fún àbúrò títí tó fi gbàtọ́

mùnáfíkì gbogbo àwọn tí ń ṣe kóró àwọn àwọn tí ń tẹ́kọ́ ní tó bá jinú sàárè wọn ò bá láwọn jẹ́ mùsùlùmí láyé wọn ò bá àmọ́ sí ẹ̀wọ̀n láyé wọn ò bá àmọ́ wúwẹ̀ láyé tó bá jinú sàárè àdájì tó yíwa fún òní ìdáhùn yóò ní wọ́n sàwọn kìíní kan náà ní yóò ní wọ́n sàwọn kìíní kan náà ní wọ́n máa àdájì ní bàláìka wà lù ní olùrọ̀ tí a máa kí ní kó ń ojú màláìka wà lù àdájì tó bá lù ní kìíní anábì ni yóò wá ké yóò pariwo kan anábì ni ariwo tó bá pa yìí gbogbo ẹ̀dá tó lọ́ọ́ bá àlejò ọlá yóò gbọ́ ilà sàkọlá àyàfi àlùjànnú àtìyàn nìkan ní oníbejì ara rẹ̀ bọ̀ kò bá ké yóò wá wọlé lọ ẹ́n yóò tún jáde padà wọ́n wá fi àlùjànnú hàn wọ́n fi pàṣẹ pé àlùjànnú láìpẹ́ bá tún dáadáa láyé mi tó ti fi ẹ̀kọ́ sí mi òun tó bá wọlé wọ́n wá fi wọ́n tẹ̀ wá ní iná kalẹ̀ fún ìfẹ́ ẹtílẹ̀ kò ní iná kalẹ̀ fún ìfẹ́ tó lọ ní àmọ́ tẹ̀ ìjà àmọ́ máa gba ìta warawara rẹ̀. ìbéèrè ta ni wọ́n béèrè yìí gbogbo ẹ̀ náà wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. ẹ má dá àwọn àbá òní sọkúsọ mi àwọn àbá òní súnmí òní mi òṣìṣẹ́ ti máa ń sọ̀rọ̀ kúsọ láyé ìmẹ́sì tó sáwọn súnmí sọkúsọ gbáà bẹ́ẹ̀ ní rí nǹkan kan tó bá a mú látọ̀dọ̀ ọlọ́run àti àti sọ̀rọ̀ àwọn ẹ̀yìn sẹ́lẹ̀ àwọn náà ti di wọ́n ti tọ́ kóró tó mọ́ wọ́n ti la àwọn kankan lè múra wọn wọ́n ti pín ìmọ̀sílẹ̀ yìí ó ní Islam ní lọ́ọ̀yì oníbàjì sanabi ti fi jáde láyé anabi ò sọ tàbí rẹ pé Islam nínú lẹ́yìn nítawọn tàbí anabi fi rinlẹ̀ náà ni pé tàwọn náà àlá màhájà sí bẹ́ẹ̀ náà anábì fi wákàlẹ̀ lórí ojú ọ̀nà sọ tó funfun kí ni ni àwọn tàbí anábì jẹ́rí pé lẹ́yìn ha kàlẹ̀ ha ìhà kò sọ ọ̀sán kò tó rù nínú ojú ọ̀nà sábẹ̀ ìkàlẹ̀ fún wa àtọ̀sán àyà tó yẹ bá ti kàlẹ̀ ní ojú ọ̀nà kí ni kí ni bàbá táwọn tàbí é lé fún wa kẹ́nìkan wá sọ tó kí ni tí wọ́n ń béèrè pé ṣé wàá bàbá báyìí tí wọ́n tó wá máa béèrè ìbéèrè lọ́wọ́ pé máa rọ̀ fúkà ó ní bí bàtẹ́ bá ń béèrè ìbéèrè primary school lọ́wọ́ àwọn àwọn ọmọ ẹgbẹ́ ní ẹwù tó bá wọn. irú eléyìí oníṣìí ń sẹ́wọ̀n pé dọ́là wa àdọ́lù ó ti sọnù yóò tó wá máa dégbé yóò tó wá máa sọ àwọn ènìyàn nítorí pé ó ti káwọn èèyàn ó gbàtẹ́ jẹ látara pé ó níbi ó lè bá sẹ́dẹ́bì tí wọ́n ní béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ́n tó bá bá tẹ́lẹ̀ lẹ́yìn kẹ́tọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rẹ̀ ló wá fún ọ ní sàtífíkẹ́tì pé àwọn tó ń fún ní honorary phd doctor omi náà máa ta yóò àkọsílẹ̀ pé doctor kìnìkan ó ti dẹ́gbàá

àbáwọn tó ju àwọn báyìí lọ nínú àwọn tó ti lọ ní àwọn tàbí ọlọ́run àwọn tàbí àtàbí ọ̀gbá wa lọ́wọ́ sálà àwọn òṣìṣẹ́ ọlọ́run tó wọ́n ti di wọ́n yìí sálábì jókòó yóò agbóhùn rẹ̀ níwọ̀n mi. láti inú láti gbà yìí òun náà ni èyí ó ti bẹ̀rẹ̀ sí máa lo ìtẹ̀mí bárúkà tọ́mọ ènìyàn ó máa wá sọ pé yàrá ìgbà ní ìlànà ó tàbí dáàbìyà nígbà tó bá ti dijọ́ òbídà kìyàmà ó ti parí ìtẹ̀mí bázàkùtà ó ti tẹ̀mí jọ́ òbídà kìyàmà yóò mọ̀ wá sọ pé yá lẹ́yìn ní láàmú tàkìtà àdìyà ó mà ṣe òun á kọ́dà kan ó sì mọ́ fún mi síra wà láàmú ájúbí má ìta àdìyà ẹ kọ́dà ti jẹ mọ́mọ́ kí ni kí ni ìṣòro tẹ̀ mí ga ẹ kà á dáwà ìmọ̀dé wa ń wà jẹ́ díẹ̀ mi báwọn yóò mọ̀ wá sọ pé yá lẹ́yìn tàhá káà kí a ọmọ ṣe o ikú ò bá sì ti jẹ́ mìíràn kò bá ti jẹ́ díẹ̀ ti gbogbo ẹ̀ kó ti jẹ́ gbẹ̀yìn kó má ti kàkàmá lẹ́yìn fún yẹn ẹ́ yóò máa wá ọmọ yóò máa wá bẹ̀rẹ̀ sí kábàámà gbogbo ẹni tó kọ́rọ̀ jọ láyé gbogbo ẹni tó kó jọ láyé gbogbo ẹni tó kọ́lá jọ tó jẹ́ pé àti báyé náà ni àjọ ìwò èzú ti ẹlòmí ìdébí pé ìdí ó máa jáde tí ó máa wà nínú òòyẹ tí ó máa jáde lẹ́nu ẹ̀ náà ni pé ayé láti bá tó ti nínú bá tó sọ ọ̀hún láti lórí ọmọ sọ fún ọ pé àdákùn fi mílẹ̀ ọlọ́run fi ọdún wá mẹ́sẹ̀jì omi yóò fi ọdún wá mẹ́sẹ̀jì dájọ́ mi tó há nù wá ẹni tí èsù lu ẹlòmí ọmọ ni yóò máa wá sọ gbogbo owó tí mo ní láyé gbogbo ọ̀rọ̀ tí mo ní máa àgbìnà àmì máa yà owó mi wà rọ̀ mí lọ́rọ̀ lórí ìrò owó mi wà sàdíkèjì mi gba ọkùnrin gbà lọ́wọ́ tún owó òwúlò fún mi rárá lónìí àlága àmì sòròtọ́ ọ̀nìyà gbogbo ọlá tí mo nígbà tí mo fi wà láyé àlága àmì gbogbo ẹ̀ ló parẹ́ gọ́ọ̀nà èmi lọ́mọ èmi lọ́mọ ọba èmi ni kìnnìkan èmi ni gbá ìdíláwó gbogbo tó bá wù kí ọmọ fi ṣe fáàrí láyé nínú ọlá tó bá dijọ́ òbí lẹ́nu ìyá gbogbo ẹ̀mí ó parẹ́ ni. ọlọ́run bá lẹ́jọ́ lọ́mọ béèrè pé nígbà ní mọ́líkùlì yẹn o ọlọ́run bá lẹ́jọ́ gbogbo ẹ̀jẹ̀ ń pè ní mọ́líkù kìnnìkà mọ́líkù kìnnìkà ọba ọba kìnnìkà ọlọ́run bá lẹ́jọ́ lá mọ́líkùlì mọ́lù ọba lẹ́jọ́ lọ́mọ á béèrè pé kò sẹ́ni kankan yóò rò kúnyé tó bá dijọ́ ọba àdìsọ́lá náà ni wọ́n á dáhùn pé lè dá ìlúwa ìbìlì kọ̀ọ̀kan ọlọ́run ọba àdìsọ́lá ọba ọ̀kan tó ọba tó ti níní ọba tó jẹ gàba tó kápá gbogbo kápátápátá gbogbo kan bẹ lábẹ́ kápá rẹ̀ òun ni kálọ́ ní gbogbo àwọn tá à ń pè lọ́ba ayé àwọn world power ẹ̀ àwọn sọ̀fẹ́ ah, amẹ́ríkà lónìí àwọn Soviet Union àwọn sinika àwọn Russia àwọn German àwọn Western Germany àbí kí wọ́n máa ń pè wọ́n ẹ̀ta jami tó máa ròyìn fún ẹgbẹ́ ẹ́ eh, àwọn eléyìí lọ́lá ó wà áwọn táwọn ìgbọ́n lọ́lá wo lọ́lá tó ọlá àwọn fìràwù ọlá àwọn nàmúrúùdù ọlá gbogbo àwọn tí wọ́n ti lọ káàkiri àwọn pẹ́sọ̀rọ̀ àwọn títọ́ àwọn tí wọ́n lu ọlá lẹ́sìkì àwọn tó gbọ́ ọlọ́wọ́ bá lè sọ láròyìn wọn pé wọ̀tẹ́lì ìtún nàmínà lè jìbá lè bùrù ta àwọn àpáta ńláńlá wọ́n ti dégíní wọ́n ti gbé àpáta wọ́n ti dégíní wọ́n ti sọ lé níbo ni wọ́n wà wọ́n ti lọ ọlọ́run ọba àlejò aládùúgbò àwọn náà lọ́la àdúgbò ẹni tó bá wá gbadé àìsàn lọ owó sí lọ́jọ́ dáwì yóò máa wá pariwo pé yóò máa pariwo pé àlàkà á ní tòkọ̀ gbogbo ọlá ní pátápátá gbogbo ẹ̀rù ti parẹ́ lónìí gbogbo ẹ̀ ló ti parẹ́ lónìí gbogbo ẹ̀ ló ti parẹ́ lónìí oye ti ń tẹ̀lé lọ́wọ́ ẹ̀ ńgbà àwọn ti dájọ́ tán apàdé ẹjọ́ tán kọ́ọ̀tù wọ́n tán wò bẹ́ẹ̀ ẹ̀ ọlọ́run bá lè pẹ́ lọ́wọ́ apàdé pé kò lóhu ọ̀gbìn lóhu ẹ mú kò lóhu ẹ gbá mú àmàlẹ́kẹ̀ ó gbá mú tagbára tagbára fagolú ẹ̀dẹ́ ọlọ́run bá lè jọlá ní ẹmú ẹ̀dẹ́ ọlọ́run bá lè jọlá wà ní fún mọ̀ jẹ́ ní ìmọ̀sọ̀lù bẹ́ẹ̀ bá wá dé ta ẹjù sínú náà jẹ́ ní ọlọ́ọ̀bà àdìjọlá ní fún mọ̀ bí sìlìsílà bí zar'uha sab'una zira'an fatruku ọlọ́ọ̀bà àdìjọlá ní ìtẹ́sẹ̀ mẹ́fún ẹ̀wọ̀n tẹ́kẹ́tẹ́kẹ́ ẹ̀ ṣéèmù tó jẹ́ pé ṣéèmù ẹ̀dẹ̀ bá wọ̀n ó tó ìwọ̀n ọ̀fẹ́ ìtàbá ọ̀fẹ́ ìgbìnàpọ̀ ìgbọ́n nígbà seventy times sábàbí gbọ́hùn àbáyé di seventy àádọ́rin ọlọ́ọ̀bá àlejò láti ọ̀dà ìjẹ́ ti bóòlù yẹn tó ṣe pé ìwọ̀n bí ìgbà wọn márùn-ún gbọdọ̀ láti fi dè yẹn ó dìde ọlọ́ọ̀bá àlejò láti gbogbo ẹ̀yẹ́ fi dè ẹ̀káwé wọn ò fi dè ọlọ́ọ̀bá àlejò láwọn fẹ́ tó ti fún wa nítorí pé ọba nílùú fi ti mọ́ bí i ajẹ́ ẹ̀ máa sábà máa yẹ kí á ẹ̀jọ̀ wá dájú ẹ̀ báyìí àti wá ló ṣe tó pọ̀ tó báyìí ọlọ́run bá rí jọlá wá ní ẹgbọ́n tó ṣe innahu kana la yu'minu billahi al-azim àkọ́kọ́ aburú lálá tó ṣe òun náà ní pé la yu'minu billahi al-azim kò gba ọlọ́run ọba àlejò lágbọ́ ọba tó tó kù lẹ́yìn tó ní òdodo pàtó wà láyé kò gba ọlọ́run ọba àlejò lágbọ́ ọlọ́run ọba àlejò lá kìí fún aláìní ló ń jẹ èyí tí àwọn ẹ̀rí kòkòrò láyà ó ẹ̀rí ọlọ́ọ̀bà ní pé láyà ó sàwọn tó ló jẹ a yẹnu ayà pé òun kìí ló jẹ ọ̀dájú ni nítorí pé láì pé má máa fún ló jẹ yóò ṣe kí ni òun náà máa ń ṣe àwọn pé ẹ máa ló jẹ ọlọ́ọ̀bà ike ẹ máa mú àwọn aláìníyẹ ọlọ́ọ̀bà àdìgbò lọ́wọ́ bẹ́ẹ̀ tí ó yin àwọn àyà tí ó jẹ ibẹ̀ kọ́lá lọ ẹnìpa àyàwó bẹ̀ kí ló fún àyàwó bẹ̀ òun náà ní ibi tọ́lọ́ọ̀bà àdìgbò láti sọ fún wa pé wàyí là sóhùnkú ló ṣe rọ̀ nígbà tọ́lọ́ọ̀bà àdìgbò lọ́ba ní kí wọ́n ṣe kí ni kí wọ́n fún àtìlà tó ń kálukú àwọn tí ó gba síra wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn náà láti jíwèé fún àwọn àwọn náà ni wọ́n inú wọn dùn lọ́jọ́ táà ń sọ yìí àwọn náà láyọ̀ wọn kù àwọn tí wọ́n gbajúra àwọn lọ́wọ́ òsì tí wọ́n máa sábàámà tí wọ́n máa sábà sí à ah, kọ́dà ká sì má gbà àwọn náà láti sàlàyé fún ara wọn kí ló mú wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá òun náà ló ti sábà di irú ìyàbá yìí ọlọ́run bá dikẹ́ látọ́ wá ń tẹ̀síwájú nínú àwọn nígbàtí nígbàtí nígbàtí nínú àwọn sọ́jọ́ ń tẹ̀lẹ̀ tó bá dijọ́ òkúta ìdíyàmù ọlọ́run bá dikẹ́ ọlá ní wàyídà sàmáhù kùsìkọ̀ ọlọ́run bá dikẹ́ ọlá ní lọ́jọ́ tí ó bá di pé sámàtẹ̀ ríhùn kùsìkọ̀ ló bá tó bá dìgbà tí ọlọ́run bá àlejò ọlá bá bó sánmà ẹ̀ wọ́n ní dìgbà tí ẹ̀ bá bó ẹran tí ẹ̀ bá bó awọ lára ẹran. ayé kú ṣe pàtó tọ́lọ́run bá àlejò ọlá bá ti kiri tó bá tó bá pa sánmà kó aṣọ lára sánmà tọ́lọ́run bá àlejò ọlá bá pa sánmà tọ́lọ́run bá àlejò ọlá pa sánmà yá. lọ́jọ́ tá à ń wí ọlọ́run àlejò ọlá ní wàyí ìdàlìjà yìí mú sọ ọlọ́run bá dìjọ lọ́jọ́ tàà ń sọ yìí iná jahim ẹ̀ tó ìrọ́t ayé tó ti dà ọlọ́run bá dìjọ lá ní ọjọ́ tí wọ́n nìkan bá ti gíní tí wọ́n nìkan bá kó iná jahim iná jahim yìí wọ́n máa kú kí ni wọ́n wà fi kó náà kí ni wà kú bẹ̀ bàbá fẹ́ dáná láyé nìyí àti advance david nígbà àbí dáná má àmọ́ àbí gáàsì dáná àbí nígbà tó díẹ̀ díẹ̀ caroline àwọn ìyá jọ̀wọ́ máa sápé caroline ẹ́ nígbà ó yá ó di caroline nígbà ó yá ó di kíni ó di gáàsì ọlọ́run bá adékọ́lá tó bá jíjọ́ ògbéjà lè fìyà mà àwọn anátà wà ń lórí fún sọ àwọn fi o sọ àwọn sí o ọlọ́run bá ó sọ fún àlùkò àná ọlọ́run bá sọ pé fún وأهليكم نارا وقودها الناس والحجار الله بارك لنا أي مؤمن يوجد هو أنفسكم الله بارك لنا الصير يا رأي ẹkùnjẹ tiẹ ní ara ẹni kọ̀ọ̀kan yín ara ẹni làásì kọ́kọ́ máa ó yẹn ju ara ẹ náà kótó wa máa ṣe kíni máa ṣe wàhálà lórí ọlọ́run bá lè gbọ́dá fi sọ pé ẹni tí ò bá yanjú ara rẹ̀ náà tí wọ́n ń dààmú lórí àwọn èèyàn ìgbéró ẹni báwọn èyí là káyì èyí ò pé bẹ̀sán àbúrò fún wa tó tẹ̀sí ọ̀nà ìgbésà bá bàrà tà àdúró ìwọ́n ti báwọn ló ti dá bó ti tún àwùjọ ṣe bó ti tún ṣe ìwọ́n náà sì pín yìí pín òde tí wò ìbàjẹ́ ń bẹ lára rẹ̀ àwọn tí ò ọlọ́ọ̀bá àdéjọ láti ká sọ́ra wa o ara wa lákòókò sọ bó láti sọ́ra wa á sọ́ra wa pẹ̀lú ká dúró léde nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá àdéjọ lá á sọ́ra wa pẹ̀lú ká máa kọ́ ọlọ́ọ̀bá àdéjọ lá wọ́n mú á sọ́ra wa pẹ̀lú ká máa tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam ká máa tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam láti gbàtọ́lọ́ọ̀bá àdéjọ láti gbé Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá àlejò láti fi gbogbo ẹ̀rẹ̀ tó gbogbo ọ̀nà tó wà lè jẹ́ ọlọ́run bá àlejò láti àyàfi ọ̀nà ọ̀dà lẹ́yìn sọ̀rọ̀ láwọn ọ̀nà mẹ́yàn bá tẹ̀lé ìlànà lẹ́yìn sọ̀rọ̀ láwọn ọ̀nà ọ̀dà làwọn kò sí kò ní torí gbà wà jẹ́ náà anabi sallallahu alaihi wasallam máa ń sọ fáwọn sábẹ́ rẹ̀ pé wà á sàn ìlànà tó lóore ìlànà tó dáa òun náà ní ìlànà àtẹ́bí sọ̀rọ̀ bá wà ní ìsàlá òun náà ló yẹ kí gbogbo máa sánà bá ti tẹ̀lé gbogbo alóyè ká jẹ́ àrísùnà ìta kà máa tọ́ka sáwọn ọ̀tẹ̀ pé àwọn àrísùnà ebi yorùbá náà ti máa sọ pé àtúmọ́ra òun náà làá máa pèsè ní ìlú àrísùnà kéèyàn jẹ́ àrísùnà òun náà ní ìtumọ̀ rẹ̀ náà ní pé

ọlọ́run bá àdéjọ́lá ní kí wọ́n bá ti wá gbàgbọ́ ìmánì wọn ìgbàgbọ́ wọn tó bá ti dàbí irú gbàgbọ́ tèrè àtẹ́bí àtàwọn tàbí fọ́pọ̀ ní ìbùkájà wọn ẹ̀rí báwọn ọlọ́run bá àdéjọ́lá ti kó yé wa tọ́lọ́run bá àdéjọ́lá ti ṣe ilé ìkàlẹ̀ fún wa ti àti dáàmú ilé pàbá òun náà ní pé ká gba irun táwọn ti gbàgbọ́ ká gba irun táwọn tàbí àtẹ́bí gbàgbọ́ kí ni gbàgbọ́ rẹ nípa Allah subhanahu wa ta'ala nígbàgbọ́ rẹ jọ ìgbàgbọ́ àti sallallahu alaihi wasallam àwọn súnmí ẹnu sí lára wọn nítorí pé àwọn náà làwọn tí wọ́n kọ́kọ́ dá àwọn náà ni wọ́n kó bàjẹ́ wọlé ẹ̀kọ́ àwọn náà ni wọ́n bọ́ ẹ̀sìn lójú pọ̀ àwọn náà ni wọ́n sọ ẹ̀sìn di ní tó tó níta bàbá kan pásítọ̀ ni bàbá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá di mùsùlùmí nígbà tí nàìjíríà bàbá yìí wá ń sọ̀rọ̀ ni wá ń gbìyànjú láti sàlàyé fún un nígbà tí ń ṣe ní pé báwọn àkéèsí kọ̀ọ̀kan ní mo ní ká eléyìí ò ẹ̀sìn ọmọ ìgbé o eléyìí ò ẹ̀sìn ọmọ ìgbé o aláyẹ̀ wọ́n ń bèèrè lọ́wọ́ mi kí á oúnjẹ ní bèèrè kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi ìgbà tó ti gba ìsìlámù báyìí nìkan òun kà máa àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kà máa lọ́kà àti náà ni ó wá ní ìdébi tí wọ́n ti tẹ̀sọ̀ múlẹ̀ ó bá ní ìdébi tí wọ́n ti máa tẹ̀sọ̀ múlẹ̀ lọ́jọ́ jímà lẹ́yìn àlásàdì ìwà kó wá béèrè ọlọ́run wá béèrè tẹ́lẹ̀ kí ni tùmọ̀ rẹ̀ náà ni pé ọ̀dà sáńkì ẹwù tí èèyàn ti rìn bọ̀ èèyàn ti rìn bọ̀ láti inú gbẹ́ èèyàn ti rìn bọ̀ tọ́lọ̀ ọba àdéjọ láti mọ̀nà kó lójú ọ̀nà àánú ó wá ní ó wá ní kíní kan tẹ́ ń ṣe ẹ wá sọ pé kò lè wọn á ní àwọn òní yìí wọn ò lè sì sọ yìí ó dìgbà tí nǹkan bá wọ̀ yín dáadáa wọ́n á sọ̀rọ̀ yìí bàbá yìí pé àwọn tún bí ni wọ́n tó bá sì fẹ́ darapọ̀ mọ́ wọn inú àwọn mẹ́jẹ̀mú tó gbé kalẹ̀ fún ọ òun náà ní pé èèyàn máa wà wájú ṣé wù yẹn nígbà tó kù bá wà wájú ẹni ní wẹ̀ẹ́ni ó gbọ́dọ̀ nira ṣé wò bá máa mú kí lọ́sàn-án Ramadan ẹ́ ṣé wù náà ló máa ṣe ṣé wù ẹ́ á ṣe ààrẹ ọ̀la ṣé wù náà ló máa wù ìyàwó gan ìyàwó ìyàwó bá máa wọlé lé jẹ́ òbí nìyó máa jáde kó máa wọlé ẹ máa wò náà ní o nítorí pé kí ni nítorí pé wọ́n ti kó dì í ṣé o ti ní pásọ̀dù sí nílà láti gbàtẹ́fẹ́ wọlé ẹ ti ní pásọ̀dù ẹ gbọ́dọ̀ béèrè béèrè àwọn nǹkan kàyéfì wa pọ̀ ẹlòmíì ń bẹ tó yẹ kó kà máa súnmí lérè pé tí ó máa wá ní àti wá ló burú bí àwọn súnmí náà tọ́ka máa takò wọn ìwọ́n tó bá mọ súnmí lérí pé tó sì lágbọ́ yẹ́sì dáadáa kó mọ̀ pé nítorí àwọn balẹ̀ ìjọba wí pé ìsìláàmù rẹ gbọdọ̀ jọ tàbí àtàwọn tàbí àlẹ́ ìwọ́n ló máa sọ pé àwọn tí wọ́n takò súnmí nítorí pé ìsìláàmù ti súnmí ti òjọ tàbí àtàwọn tàbí àlẹ́ ọ̀dà tó bá jọ ẹnìkan fún alẹ́ ìdílé àtàwọn tàbí acc òun náà ni interpretation tó máa fún aṣọ wọ́n tẹ́lẹ̀ àwọn ìlú yóò sọ fún ipe aṣọ táwọn tẹ́lẹ̀ yìí ipe anabi àti umar àti àti ali wọn a máa wá àtẹ́ǹdì ìwúrọ́ táwọn máa ṣe àwọn àwọn atẹ́sọ̀ ẹ wá bẹ́ẹ̀ lọ wọn mélòó anabi mélòó nínú lọrin lásán ga tí ó ti tẹ́sọ múlẹ̀ níbi kéésọ̀nù ẹgbẹ̀rún ni ó tẹ́sọ múlẹ̀ lásìkò kan náà lásìkò kan náà wọn àdájú ń bẹ níbẹ̀ ń bẹ ní gbogbo ẹ̀ àwọn bákàrí náà yára rẹ̀ sọ́nà yé òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀ náà yára rẹ̀ sọ́nà gbogbo yẹn tó ń tẹ́sọ ọlẹ̀ òun náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn làwọn làwọn tẹ́sọ kalẹ̀ mú àmì ò máa sọ fún yín pé àwọn táwọn tẹ́ kalẹ̀ yìí àwọn pé báwọn ti fẹ́ kẹ́mi àwọn ọmọ yìí ọdá sáà nàbí sallallahu alaihi wasallam anábì ògẹ́gẹ́ mi yóò má àwọn sàárì àti ògẹ́gẹ́ mi wọ́n má fún òfin wa máa tẹ́sọ̀ kalẹ̀ àwọn á ní àwọn ìlẹ́ ìsìn ìdíjẹ́ bá gbọ́ ṣe ìmá ní sàlátì bá dì ní ẹ̀ àbí ìmá jẹ́ àwọn àlátì kàmáàlì tí a mọ́ra tìjà ní sọ pé bẹ́ẹ̀ bá ka sàlátì bá dì lẹ̀ ó ní ó ti déédéé kéèyàn kà fún ní sàlátì bẹ́ẹ̀ bá ka kùránì lẹ́ẹ̀kan tuntun ẹ́ tó ka ojú kùránì ẹ̀yọ̀kọ̀ tuntun ó ti dé dé kéèyàn ka salatu fàájì ní six thousand nine níbẹ̀ ló ń jà wáyé màá ní ẹnì kan kọ́ló kọ́ ọ́ síra àwọn náà ní. tọ́ nígbà tí wọ́n ń sọ wípé àwọn ọmọdé jà ní báyìí àwọn ẹlòmínà rí pé à eléyìí burú jáyọ̀ inú àwọn tún bí mi gan bẹ́ẹ̀ àwọn tọ́nà wò ní ìdí wọ́n lè ah, gbé ilé ìlú jáde táwọn amí ẹ̀jú láti di ìsọ́tún ìsọ́tún ìdè á kó láwà ní ilé ìbáyìí ẹ̀rẹ́ lómi ni wọ́n lé ní ẹ ọ̀dà ọ̀rọ̀ amọ́dá ti já ní kọ́ ali àrọ́ ní ìdójọ́ ọmọ kéwù rẹ̀ òun ló ti gbìn ìrìn wáyà látẹ̀lẹ̀ rẹ̀ ní òun gbọ́rọ̀ báyìí ẹnu ṣé wù. tò wọ́n fẹ́ yọ ọkọ̀ pé amada bìdáni sọ bẹ́ẹ̀ ọ̀dà tẹ́bá amada bìdáni sọ bẹ́ẹ̀ ẹjẹ́ ká wá gbé wọnú ìmọ̀ mùsọ́láwò hadith bá ti máa gba hadith wa ajẹ́gbẹ́ àdí àrọ́ sí lọ́dọ̀ inú ajẹ́gbẹ́ mùsáhàmù ẹ́n ìmọ̀ ayọ̀kúnná kàzáàmán àwọn mùsáhàmù ti tẹ̀lé ká gbà yí pé akẹ́kẹ̀ẹ́ rọ́ọ̀tù àbí ká sì gbà pé wọ́n tẹ̀dá òkúrọ́ ni tàbá ti wá gbà pé òkúrọ́ lè yàn nínú inú ìmọ̀ lọ́dọ̀ àwọn oníhàdí gbogbo ìwáyà rẹ̀ pátápátá ẹ̀ ń tí láti rí látòkùbàlù gbogbo ìwáyà tẹ́lẹ̀ bá gbà wá tó má fi lè sọ fún yín pé fùlàní mọ̀tàhàdì àbọ́sọ fún yín pé fùlàní kàdà lágbájá òkúrọ́ ni gbogbo tó bá ti gbà wá ní ìwáyà ó domi

pé ní tó kọ́ amúnájà ní kọ́ ló sọ fún mi ajẹ́ pé gbogbo ní jẹ́ jàwárí pa ní pátápátá ajẹ́ pé kẹ́ẹ̀ẹ́ kékeré ajẹ́ pé sọ fún mi ibẹ̀ náà rẹ̀ tẹ́sọ̀ lẹ̀ yìí fẹ́ ajẹ́ pé mọ́nu gbogbo àwọn wàzífà àwọn àwòrán gbogbo ẹgbẹ́ bẹ́ẹ̀ ajẹ́ gbogbo náà ajẹ́ pé ọba adé ni pé jáwọ́ àràtò ìsàmáàlì ibi tó lágbára dé èèyàn kì í ṣe láì lájọ àlá ló fi tẹ́tù kalẹ̀ fún wọ́n làwọn olè ṣe pẹ̀lú ìtàyà fún ibi tẹ́tù máa ń fura nù kọ́lá kọ́mọ́ ti sọ ti jáde fún ilẹ̀ ó jù wọ́n lọ kí náà korúkọ rẹ̀ implication rẹ̀ ni pé ìgbà yẹn jù wọ́n lọ lọ́dọ̀ wọn because sáà bá rómi àbí tá a rómi tá a lágbá láti lómi á sì tàyá mú á sì máa bá lọ ìrún ó sì gbà ẹ̀rí ọ̀dà wọn sì hàn wọ̀ láàdá àmọ́ wọn sọ pé jáwà látún kàmáì ó gbọ́dọ̀ ké àyàfi pẹ̀lú àlùalá àlùalá olómi ó gbọ́dọ̀ sì tàyá mú níbo ló ń já pọ̀ wá tóbi wá ju òun lọ tóbi á di pé àlùké àlùké pẹ̀lú tàyá mú àwọn èèyàn ti fẹ́ bí ẹ̀ lórí títí kọ́dà àdúgbò pé jọ tí wọ́n tún ti àwọn tọ́gbà mi jáde náà ti ayọ̀ àwọn kan kó bẹ́ẹ̀ ìgbà ẹlòmíì ti fẹ́ àwọn gbọ́dọ̀ báyà ní wele bẹ́ẹ̀ ni àwọn míì sì ń bẹ̀rẹ̀ pé wọ́n láyà sí bẹ́ẹ̀ irú wọn bẹ́ẹ̀ lu àyè tó láyà sí bẹ́ẹ̀ tó sọ ta pàyàpàyà báyìí ebe kò sí tó tó sọ̀rọ̀ àti fàájì ó ní ó ní pátí àti ní ìgbà kí ló kó pátí àwọn mẹ́ta ló rántí rẹ̀ kí ló sọ́ọ́tù bá ó ní fásitì àti níta òníkan ló tó sọ̀rọ̀ láti bá ní ó ní torí pé tó bá kírun àyílà ládàá kan ló gbà tó bá kírun àlázàrì ládàá kan ló gbà tó bá kírun lọ́gìrì ládàá kan ló gbà tó bá kírun ládàá kan ló gbà àmọ́ tó bá kàtà láti bá sílẹ̀ kan ládàá nítorí kí ara yìí mọ̀ ọ̀dùn máa sọ̀rọ̀ àwọn ẹni wà bẹ̀rẹ̀ sọ èyí tí ọ̀rọ̀ pé àyàkùn jẹ́ ìfún gbogbo sọ́wọ́ ọ̀rọ̀ tó sọ ní níta gbangba àwọn èèyàn ti gbọ́ àwọn èèyàn ti wọ́n lórí ẹ̀ òwúrọ̀ àwọn ọ̀sán báyìí nìyí ń bẹ lára súnfí ó jẹ́ pé lèyìn gbọ́dọ̀ jẹ́ súnfí kò yẹ kó dá sí òjẹ́ súnfí dé òjẹ́ àdùsùn náà kó máa tẹ̀lé lára àlẹ́sìn sọ̀rọ̀ wà ní òun sàdá ó tẹ̀ fún ọ dáàbí ló ń tẹ̀lé òjẹ́ àlẹ́sìn sọ̀rọ̀ wà ní òun sàdá nítorí pé kò sí súnfí tó jẹ́ tó mọ̀ bíra rẹ̀ sí sára rẹ̀ ẹ́ àwọn súnfí tó ń dé lẹ́yìn àìmọye ọgbọ́n bá ti lọ sánà yìí wá ní ìjà ní àjọ nígbà wọn nígbà wọn lábẹ́dá ìjà ní lọ tó bá ti kọ́ sí àjọ nígbà wọn ní sẹ́ka ló bá ti là ní lọ gbogbo tó bá gbéra rẹ gbogbo ààrẹ sábàbíyà ní gbogbo ààrẹ sábàbíyà ní gbogbo tó bá gbéra rẹ gbogbo wọn pátápátá wọn àwọn nǹkan yẹn lálẹ́ òun lẹ́yìn ìgbà tí ìgbà ń dà òun tó fẹ́ kù ní ẹgbàá gbogbo ẹ̀rọ ti kọ̀ọ̀kan mara wọn.

ṣé alùsùnà pẹ̀lú ojú ayé àtẹ́lẹ́ sọ̀lá wà lọ́sọ̀ láàmì tẹ́ wá gba ẹ̀rọ alùsùnà ìdáhùn tó ṣẹ́kù ìdáhùn tó ṣẹ́kù nígbà tí nǹkan bá ti bẹ̀rẹ̀ sí í dàpọ̀ ẹ́ lálá ìsọ fún yàgá àwọn náà mọ̀ pé ó ní bùkátà sáájú ní kátàdá yẹn ṣe bẹ́ẹ̀ bá sọ ma ní bẹ́ẹ̀ bá sọ Abdulrahman nínú agbolé kan bábà àmọ́ ìwà lọ méjì mẹ́ta mẹ́rin márùn-ún ìbẹ̀rẹ̀ ti máa rí pé ah, abdulhamman ìyá alágbájá abdulhamman kékeré abdulhamman àgbà ẹ̀ nítorí pé kíni nítorí pé ó bá àmọ́ jápọ̀ mọ́ ẹlòmíì nígbà tí òtí tí ó kó wọn àwọn náà báwọn àwọn tàbí àtẹ́bí ẹ̀ wọ́n máa gba ibi tó pẹ̀lú pé ìmàjẹ́ mú ìlú nígbà tó padà yá ní ìta padà dàrú ẹ apadà ní bùkátà sí láwọn pé mùsùlùmí kí ló ń tẹ̀lé nígbà tí nǹkan ti wọ mẹ́tì tí wọ́n ti yí pọ́ọ̀tì pẹ̀lú àwọn alátọ́dọ̀ àwọn kátólíkì wọ mẹ́tì tí wọ́n ti mú àwọn sunday sunday ẹ wọ́n ti wá bí ọjọ́ ẹ̀sìn fún mùsùlùmí wọ́n ti lọ́jọ́ ọjọ́ àtàlájú tánàbí ní ọlọ́run bá àdìsọ́dá ó mọ̀ mọ̀ bí wá ṣe àwọn yẹ̀wúdí àwọn mùsàdìdé àwọn nàṣọ́rá àwọn mùsàndé àwọn kírísítẹ́nì àwọn mùsùlùmí ti bá owó kò ní wọ́n ti lè mùsàndé mùsàndé lọ́wọ́ ẹwà rí ọkàlùkù wa ọkàlùkù wa dá sọ wọ́n tún kó kọjú àwọn lẹ́yìn ìjàmẹ́ ilé ìjàmẹ́ ilé ìjàmẹ́ ilé ìjọ sọ́dí kọ́dà wọn ti wá bá dé mi níbi àwọn ọ̀gá bí àwọn German ìjọ ojúmọ́ ni ẹgbà wọn bẹ̀ láàrọ̀ ní àwọn yóò yá ẹ máa wọn ìbẹ̀rù pa wọn lé ìbẹ̀rù yóò rò bá rọ̀ pa wọn ní fóònù bá rọ̀ pa wọn ní ẹ máa wò pé à ah, ìyá àwọn kan náà ti làwọlé ìbáyìí ìyàwó àwọn kan náà ti làwọlé ìbáyìí ẹ̀gbọ́n àwọn

ẹ́ tí wọ́n lẹ́fẹ́ ká máa ẹgbẹ́ ápúni ó kààlà nílẹ̀ ó ní kí lẹ́fẹ́ káwọn jẹ lẹ́fẹ́ kú ní ẹsẹ̀ ribó ẹsẹ̀ tí tó bá kí lọ ní lásàlásù àyálà àsàlásù àbójá àwọn àsàlátù mi náà ni kò sí àsàlátù mẹ́ta lẹ́bí o nígbà tí ọwá ní ká mẹ́jì á tún náà èyí táwọn ẹmọ́ àmọ́ yàtọ̀ láàrin alásàlátù ẹ̀yìn tẹ́ ìdásàlátù lẹ̀ ẹ̀yìn tẹ́ ní sunday àtàwọn tá à ṣe òwúrọ̀ àwọn ọ̀sán tó fà yàtọ̀ lánàá táàbì máa mọ̀ ìjá alùsùn àlẹ́ lẹ́yìn o wọ́n máa ti ṣe lálùsùn láì mọ̀já àwọn lẹ́yìn ti yára rí o àwọn mùsùlùmí kan bẹ wọ́n ti yára rí àwọn mùsùlùmí kan bẹ wọ́n ti dásàlátù lẹ̀ àmì nìkan tẹ gbogbo apc ẹ wọn kó ọmọ jáde gbogbo àwọn apc tẹ lọ wọn àwọn mùsùlùmí kan tẹ bí tó ògùn tó fẹ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kan tẹ bí wọn wọ ẹsẹ dúdú àwọn mùsùlùmí kan tẹ tí wọn ṣe rí ní kiri kiri ti dẹ́gbọ̀n ní wọn tí wọn ṣe wọn ṣe pàró wọn ṣe oúnjẹ wọn sì fẹ́ra àwọn mùsùlùmí rẹ̀ ní wọn lé tẹ́lá sọ fún ẹ̀sẹ̀ mùsùlùmí ẹ́ eh? ó dá alùsùn náà wal jama'a àlàwà islam dáwà ṣe islam tó bá tàbí sallallahu alaihi wa sallam òun náà ní sùmọ́ alùsùn náà wal jama'a ẹni islam yẹ lóru ẹni yẹ lẹ́rú ẹ̀ tó náà ti bẹ̀rẹ̀ mùsùlùmí so alùsùn náà ní gbogbo àgbọ̀dọ̀ jẹ́ sábà wà lórí sunnah nabi sallallahu alaihi àgbọ̀dọ̀ kékeré àgbọ̀dọ̀ káyọ̀ kọ́lá láti fi ròyìn fún wa pé àdúnyà síjìnà ìmúhìn wọ̀jẹ́nà tó káàkiri anábì ní ayé tẹ́ ríhùn anábì ní ẹ̀wọ̀n ló jẹ́ fáwọn mòmìnì kìí sẹ́wọ̀ òkè kúrá kìí sẹ́wọ̀ mọ́dàlá ẹ̀wọ̀n tá anábì ló jẹ́ fáwọn mòmìnì òun náà ní síjìnà ìdáàbí wọ súnà a wà nínú ẹ̀wọ̀n alìkìtáàbù wọ súnà tó bá fẹ́ sí ìjọba ìsámá ní kọ́lá ọlọ́run ọlọ́run

gbogbo nǹkan tó ṣe déédéé wa gbogbo ẹ̀sìn ìwé fún wa èyí tó ṣe déédéé ọkùnrin ọlọ́run bá ti gbọ́dá dá ọkùnrin ẹ pé obìnrin bá fẹ́ máa ṣe èyí tó ọkùnrin ọlọ́run ọba èyí tó obìnrin ọlọ́run a máa tọkùnrin bá máa ṣe bẹ́ẹ̀ kò ọlọ́run kọ́lá àwọn kèdè rí ẹ àwọn kan àbúgbé nájọ́ra àwọn àwọn kèdè rí a máa ní ìrùgbà wọn ìran ọkùnrin ní máa ní ló tó jẹ́ pé náà tó ti bàlágà wọ́n máa ka pé ẹ àbíkẹ́ oyè ọrùngbà tí ẹ bá ti bọ́ ti bàlágà ọgbà bàlágà àwọn àgbàlagbà tó ti dá yóò tún fẹ́ máa sọ àjẹ́ tí òbí bàlágà yóò wá máa harun bá rẹ̀ owó náà àwọn sọ́bàá yàrá sáà fi tẹ̀lé súnà ànábì náà rí ká mọ́ parun gbà wá tòun tí bó jẹ́ pé irun gbà yìí èyí náturally ọkùnrin kì í fa àwọn ànábì ọlọ́run máa máa nínú gbà yàbùnà òun ànábì ànábì harun ẹ̀yìn nígbà tí ànábì ìta ànábì musa àrí ìsàlá nígbà tó dé bá àwọn ọmọ israẹli tó ti di pé wọ́n ti gíní olùkọ́ wọn ti fẹ́ yàwọ́

àdámọ́ ọkùnrin ni kátó wá gbogbo àti wá sí kiri ànábi ni wá mú àrùn wá lórí ẹ̀ ike aákú bí ha ànábi ni ẹ̀kú tó ti rùpa yín ẹ yá bí rùpa yín ẹ má máa fi ẹni ẹ má máa fi ẹni ẹ má gé rárá ìbòmí ànábi ni aákú bí ha ẹ sọ rùpa yín lẹ ẹ jùlẹ bí tó wá fẹ́ kù kẹjọ máa ń bọ̀ lọ. anabi sallallahu alaihi wasallam anabi wa ni yuzu shawali anabi ni ọmọ yìí ẹ máa ṣe kíni ẹ máa rẹ̀ lẹ̀ wọ́n yẹ lómi ìdílá ìdàkejì rẹ̀ ni wọ́n ṣe ń tiẹ̀ kama ni ó bọ̀ tún yóò bó tún ní yóò bá ń bọ̀ yóò máa dán yóò wà fún múlẹ̀ kalẹ̀ yá bá tún akọ́lì inú mọ́ wa ń tábà ìtọ́lẹ̀ ẹ̀sẹ̀ níléṣe rẹ̀ ẹ̀ níléṣe rẹ̀ ara mùsùlùmí náà sí ni yóò máa wò kó irú ojú bá gbọ́ bàjẹ́ rúbà yìí àbá àtẹ́sọ̀rọ̀ kájọ́ tó pààyẹ̀ lẹ́yìn díẹ̀ wọ́n ni ọmọ kékeré kan sunkún ìyá rẹ̀ wá sílé ìyá rẹ̀ sílé ọmọ yẹn sọ sunkún àbá àkàwá gbé àbá yẹn ọmọ tó wá ń ké tí wá ń ké sí ẹnìkan bá dé òun gbà lọ́wọ́ rẹ̀ òun ló gbà tí ẹ ń dẹ́ni ó wá gba àlọ́ rẹ̀ ọmọ bá dákẹ́ sí tí irun gba rẹ̀ ń dá wá sọ wá bà pé àbá ní irun gba nílò ti pé ó pé ó rò pé ìwọ nìyá òun ọgbọ́n mi lè ní ọgbà orògbómi ní ọ́ ní ìgbà tó tó jáde ọ̀gbómi ní ma pàgbà ògbóró àwọn tó bá ń nídìí òun náà ni ògbóró àwọn ti tẹ́lára ọdí máa ń gbọ́n bí òmà ẹ̀ẹ́jọ́ ọkùnrin obìnrin obìnrin lẹ́jọ́ kọ́lá tó bìnrin bá ní inú ìtẹ̀rí ọ̀rọ̀ ọba àdìsọ́lá ẹ̀ẹ́n obìnrin ó máa fa àyè obìnrin ògbọ́dọ̀ dáadí dá òun kò fẹ́ mẹ́rin pa ara òun kọ́lá ó bá tẹ̀sí yọ ó ti kí ni ó máa fa àyè ọkùnrin tọ́nà ọba àdìsọ́lá ọba ti kù náà

tí o ma wá fẹ́ lò yí wọn lò fún ẹmọ lò lákàyò o ma wá sọ yí pé ẹ̀yìn tẹbí súnà ní èso ọ̀rọ̀ ẹ̀yẹ̀ káwọn náà wá bí ọ pé lọ́tún bá jà tẹbí súnà ló pé wá tẹbí kò sínú Al-Qur'an ó dá mọ́ta bá jà bí ẹ̀wọ̀dá súnà gbé nǹkan wá ẹ̀ kò ní kó má tẹ̀kẹ̀rẹ̀ ó lè jẹ́ ọ̀ràn yẹn súnà lè gbé nǹkan wá ó má a fẹ́ nǹkan a fẹ́ ká ṣe nínú ẹ̀sìn so kéèyàn ẹ̀yìn tó láti lè fún yàtọ̀ yóò jẹ́ àdùsùn náà ẹ má jẹ́ àmà sọ pé ẹ̀yà àdùsùn náà ẹ má jẹ́ àmà kórìíra àwọn tó máa ń tẹ̀lé láti alẹ́ sọ̀lá wà lẹ́yìn sọ̀lá nǹkan ti bàjẹ́ ni alẹ́ sọ̀lá wà lẹ́yìn sọ̀lá alẹ́ sọ̀ fún wa pé yá ti alàdá sànàwáàtún tàyà ti alàdá sànàwáàtún kàdà àná àná mi ní àwọn ọdún kan bẹ àwọn ọdún kan jẹ ń bọ̀ ìsọ́dàkù bí alkaali àwọn tó tàn sọ yìí kòkòrò làwọn yóò mọ̀ pẹ̀lú òdòdó àwọn jákùmá ní àwọn yóò mọ̀ sọ pé ee jákùmá kòkòrò àwọn yóò mọ̀ sọ lórí òdòdó wọ́n yóò kájí dàbò bí asọ́ọ̀lì ẹni máa ń pè yìí kọ́ lọ́wọ́ kọ́ lọ́wọ́ ẹni máa ń sọ pé sálùkù á ní wíní ìjà àti sọ̀láwà àti ọ̀sálà wíní tó ní ẹjá padà sí ìgbà àti sọ̀láwà àti ọ̀sálà á padà sí bá àti tẹ̀sí irú ilé ìwọ̀n mọ̀ sọ pé mẹ́ta lóhùn yọ́ ní kòkòrò ní anábì ní wọ̀nyí dámanu bí ha láàyè anábì ní ẹni tó jẹ́ oníjàmbá òun làwọn yóò máa ti kiri òun yóò máa fi lálàpọ̀ kàtà ẹni tí ò lápọ̀ kàtà ẹni tí ò lé fọmọ sọ òun náà làwọn yóò máa ti kiri òun yóò máa lọ fọmọ sọ máa bọ́ lọ làwọn ibi díà má lọ lè kí lọ́dọ̀ wọn tó tún lọ yípa parí káàkiri yóò ti máa fún mùsùláyè ẹ àwùjọ àwùjọ àwùjọ yóò ti máa kọ́ ní gbogbo ẹ̀. nítorí pé àsìkò bá nàbí sọ fún wa pé àsìkò ìtànjẹ irú ẹ̀ nánu àsìkò tó jẹ́ pé àwọn tó wáyé tí ó jẹ́ pé oníjàmbá ni wọ́n ti wò sí fọmọ sọ́ tí wọ́n bá lè ṣe àwọn ọmọ yín jẹ́ àwọn làwọn yóò máa wá lọ lé kíni wọ́n máa lọ lé kọmọ sí lọ́dọ̀ wọ̀nyí ká wọ́n ti hàlẹ́ àbí àwọn tó bá wá jẹ́ olùkọ́ kan tó jẹ́ pé wọ́n bá yín tọ́jú ọmọ yín wọ́n rèé lójú ọ̀nà Allah wọ́n rèé lójú ọ̀nà ìlànà mẹ́sàn máa sàlám àwọn ọmọ o bẹ́ẹ̀ni kan máa sọ pé ẹsọ àti súnà lọmọ mi lọ wọn ọ na sọ́ra o ẹ wá rí bí ẹsẹ̀ omi lẹ̀ ẹ wò kaba àwọn ẹ sọ́ra o kama wà ní kọ́ ọmọ ah, ọ

mílíkì ọmọ màlúù ẹ ó ti wá ya ọmọ tó mú láyàyà rẹ tọ́mọ bí alọ̀ lè kó mú pé ọmọ tí mo mú láyà yìí kí ló fi wọ́n gan dọ́sìn mélòó ló mú tò sí ẹni tó lè jẹ́ àlùsùn náà tí ó wà á ti tí ó wà ní òun kó méjì kú yà ọmọ tó mú rẹ kọ́dà bí nǹkan tó ń kíyà lásán jẹ́ pàtó lẹ́bí ọ̀gá ó lè kọ́dà ìjọba ìjọba jẹ́ náà jẹ́ ti bá yé dáadáa

ẹtì dáadáa sáwọn òbí yìí àmọ́ síbẹ̀síbẹ̀ náà alùsùnà wal jama'a wọ́n tún ma ẹ̀wọ̀n ẹ̀tọ́ òbí ó láàlà àwọn Yorùbá náà máa ń sọ pé kì í jẹ́ tọ́ ma ti bàbá kọ́mọ́ ṣe kíni kọ́mọ́ láàlà ọlọ́wọ́ bá adékẹ́ ló gbọ́dọ̀ pa ọ́ láti ẹ̀kọ́ bìrẹ̀ náà fún pàtẹ́ àlànà ọlọ́wọ́ bá adékẹ́ láti ṣe nǹkan báyìí òbí rẹ̀ wá ní ọmọ sí ó tẹ̀lé ọba tó dá ọ̀rọ̀ yìí nígbà tó bá wá ń tẹ̀ lọ́ba tó dọ́ ọ nídìí àwọn èèyàn wá sáàjẹ́ pé àtẹ̀yà tẹ bàbá ni ó ó sì bá múnú tẹ̀lé ọlọ́run bá àlejò ọlá lẹ́yìn oṣù ẹ̀yìn àti lẹ́yìn tẹ̀lé ọlọ́run bá àlejò ibi tí òtí bá tí ò bá mú pé lẹ́yìn oṣù ẹlọ́run ànábì ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé o lọ́nà tẹ́bà fi ní lọ́nà tẹ́bà fi ní ọba tó dẹ̀dà so àjẹ́ pé à gbogbo àwọn nǹkan táwọn yóò máa fi sọ àdùsùn náà lẹ́nu ipe a kò ti gbáko tàwo ẹ̀ a ó tẹ̀mí kí wọ́n ló tẹ̀lé ní ẹ̀ nítorí pé kò ti báyìí fún mi ní nítorí pé ti báyìí ní tí wọ́n ti jẹ́ pé nǹkan tó bẹ́ẹ̀ sìn ọlọ́ọ̀bà àti ìjọba mu yìí kì í ti nǹkan a ti

ọmọ ènìyàn lọ́nà ọba àdìgbọ́lá máa ń pa aláṣẹ tí ò ní tẹ̀lé lọ́nà ọba àdìgbọ́lá máa ń ẹbí pọ́lítímẹ́ǹtì báyìí yóò wá ní ara ẹ̀ máa jẹ́wọ́ rẹ̀ díẹ̀ kò tẹ̀lé ẹ̀mẹ́ tẹ̀sẹ̀ ìjọba yìí kò ní tẹ̀lé àmọ́ àmàláìkà láyé àṣún aláha máa àmàrọ̀ àtẹ́tọ́lọ́ ọba àdìgbọ́lá bá pa wọ́n ọ̀nà ọba àdìgbọ́lá ní ó sì rí pàtì ọlọ́run bá àdéjọlá ní ọjọ́ yìí ọjọ́ tó jẹ́ pé ìdálíjọ́ ìdásùn ó sì rí pàtì nígbà tí wọ́n bá sún àdìjánà má wọ́n sún àdìjánà má tó kù àwọn tó bẹ́wọ̀ àwọn tí wọ́n láàdìjánà àwọn tó fi máa rí pé ẹ̀sàn olóde yìí ẹ̀sàn táwọn arìsí táwọn tí rata yìí láti jọ́ yìí kó náà lóde yìí ọlọ́run bá lè lọ tó fún àlìjáná má àwọn àwọn èèyàn ọlọ́run bá lè lọ sí ní yóò ti dé ní ìgbà wọ́n yóò ta yínú aláwọ̀ àdìgbò àlà ọlọ́run bá lè lọ fún àlìjáná má yóò ti ní yóò ti yóò ti yóò ti lọ́pọ̀ ìrísí rẹ̀ lásàtà láì sí wọ́ ọkàn yóò ti má balẹ̀ tẹ́gbọ́ ìtẹ́gbọ́ iná ọlọ́run bá lè lọ bá ní kí ni wàá jẹ́ jàwá tọ́lọ̀ ọba àlejò láti sọ fún alájùjọ àgbàtà ní káàbọ̀ yìí ibi tí tí tóun bá ti báyìí èyí tí sọ́mà bá ti báyìí èyí tí ìgbìnrin bá ti báyìí tí ẹ̀mí bá ń tẹ́ àwọn ẹ̀mí tọ́pa bá ń béèrè nígbà tí àlejò tọ́lọ̀ ọba àlejò láti sọ yìí kí ni ó tẹ̀lé jọ òun náà ní kí ó tẹ̀lé áyà yìí òun náà láti ní dáadó bí ìtàwọn ìtẹ̀sọ́ láti bẹ̀ tó bá ti lọ́la tó ṣe ọjà Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala ó mọ́ta jẹ́ kí àtẹ̀yìn ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú àlàáfíà tó ní ìmáàní àti ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó ṣe ìjọsìn rẹ̀ tó ṣe ní ìrọ̀rùn fún wa ìbéèrè méjì ìwádìí tó ṣe pé náà wà nínú sọ̀rọ̀ àbọ̀. Náà. Ìbéèrè àkọ́kọ́ ni pé bí ẹ̀ bá ti fi sórí sí àwọn aṣáájú bí ìwọ̀n ṣe àyẹ̀wò tí èdè kiri lọ́dún. Náà. Ẹ̀kẹ́ ti dé bẹ́ẹ̀ ó wá ẹ̀ka sọ pé na àìsẹ́ ìwọ́n béèrè pípé téèyàn bá wà ní a bá kí lóhùn èèyàn wà lórí àjò èèyàn wá kí èèwọ̀n tó hùn pípé àtẹ́yàn ilé àlátàrí àtẹ́yàn ilé sọ̀rọ̀ àtọ̀ àbù nígbà yẹn àríwá téèyàn bá jẹ̀ wá wà ní mọ́tò gbàdé yòókì téèyàn lè máa kí nínú mọ́tò bẹ́ẹ̀.

ẹ̀yìn ní ti báyìí èèyàn lè kí má ẹ̀yìn yóò kàmá tó bá lóko tó ìdáhùn àti ìbéèrè òun ni pé nínú àwọn akúbíyẹ́ tọ́lọ̀ ọba àlejò láti fún alá arìnrìnàjò ẹni tó bá jẹ́ mọ̀tá àbí òun náà ni alùpàpọ̀ wàlùjáfọ̀ bẹ́yìn àlùsọ̀rọ̀ wàlùhàbù wàbẹ́yìn àlùbákì wàlùjá ọlọ́ọ̀bá àlejò láti fúnfúyẹ́ fún ẹni tó bá jẹ́ onírìnàjò ni pé àwọn àwọn olóko mẹ́rin ó di ìdílé méjì àwọn olóko mẹ́rin mẹ́rin yóò kọ́ ìtọ́ bá jẹ́ olóko mẹ́ta mẹ́ta ẹ̀ náà yóò wà ìtọ́ bá jẹ́ olóko méjì méjì ẹ̀ náà yóò wà fúfúyẹ́ lẹ́ẹ̀kejì náà ni pé ọlọ́ọ̀bà àdìsọ láti ní fúfúyẹ́ fún onírìn àjò bíi pé kó pa èèyàn méjì pọ̀ láti òkan náà kó kí asiri lórí àti asiri kó kí papọ̀ láti òkan náà àwọn méjèèjì kó sì kí má súnmì pẹ̀lú ìdá ìpapọ̀ láti òkan náà àwọn méjèèjì ìgbàláyé wà fún. sọ̀rọ̀ ìgbà wọn wá ìdílé tó ṣe òun náà ni pé tí wọ́n fẹ́ sí ìfẹ́ sínú yẹn ẹ̀ wọ́n fi aṣọ ìdè papọ̀ náà ni wọ́n ti fi náà nù. tàbí ó ti jẹ́ pé wọn ò ní ráyè dúró láti wọ́n dúró àgbò tó dúró àgbò láti wọ́n aṣọ ìdè ni yóò fi nú yóò fi aṣọ ìpapọ̀ ní méjì méjì papọ̀ jámù tàbí yóò fi bẹ́ẹ̀. ẹ wá ní kó a máa kí wọn ọ̀ràn yàn nínú mọ́tò báwọn kò bá bẹ́ẹ̀. tó bá yẹ pé náfìlà ni èèyàn lè fi náfìlà níbi gíní wọ́n yẹn nábìlà lórí mọ́tò rí ẹ̀yẹ́ lórí kẹ̀kẹ́ rí lórí bá òun ò lè kí bẹ́ẹ̀. tó àmọ́ tó ti jẹ́ pé nǹkan yẹn ò ní kọjú sí kíbla dàrẹ́tì lórí nǹkan òun yẹn tó àbíkó dégínì àbíkó dúró nígbà tó bá fẹ́ kí. àmọ́ tó bá ti jẹ́ pé wọn kí náà kókó rẹ̀ ní ìran nábìlà ní kò lè mọ yẹn nábìlà lórí ẹ̀. lẹ́lẹ́kejì ẹni gbogbo àwọn tọ́lọ̀ ọba àdéjọ́lá pa inna iná sọ̀lá àtàkà alájà alájà ní nínú àfihàn àbàkọ̀ òkúta ọlọ́ọ̀bà àdìsọ́lá ní ìyẹn tẹ́ ẹ̀rí ọ̀ràn èèyàn tó lásìkò rí ọ̀ràn ìtọ́lọ̀ ọ̀bà àdìsọ́lá tó bá ti àmọ́ àwọn ènìyàn àjọ àrí Allah subhanahu wa ta'ala fi ń pọ̀ àwọn tó bá lásìkò nínú gbèsè ayé wa bà níbẹ̀ àmọ́ ń tẹ̀lé àwọn tó bá tó bá ní wọ́n tó

ó bá ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó bá wù wá kọ́lọ̀ọ̀bà àlejò ọlọ́kẹ́ kọ́lọ̀ọ̀bà àlejò ọlọ́kẹ́ tó ẹni tó bá fi ìmúlẹ̀ sí ìbá sọ pé ó ní ẹni tó ti sílẹ̀ lásìkò rẹ̀ ti jáde èyí tó rí rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ọlọ́ọ̀bà tó wá sí ìtàn ọlọ́ọ̀bà àlejò ọlọ́kẹ́ gbà ọ̀rọ̀ àwọn onímọ̀ sani kò tẹ̀lé kó fi máa ó kà mọ́ lọ́ọ́ nítorí pé kí ni o ti láti gbọ́ ọ̀bà ìgbà láti kó kí o sì ní inú àwọn ẹbí ìgbà tó mọ̀ ní epo oṣù ní ìlú wájú ẹ òun náà lè gbó sí kí ni òun náà lè gbó kí ra òun náà lè gbó sí láti gbàgbé kó kí kì í ṣe kó o jẹ ẹnì kan tó jẹ pé bóyá ti háìdọ̀ lọ́wọ́ nìdí ó wá parí háìdọ̀ rẹ̀ ẹ láti kó kí ni ẹ tó wá parí háìdọ̀ rẹ̀ láti kèése yí pé ọwá parí háìlọ rẹ̀ gbà ìyàwó wá sí ó sínú àwọn ó sínú àwọn tí wọ́n ti àwọn tí wọ́n ní o bá ti ní ẹ̀síùsì pé àwa ló lọ́wọ́ náà níwájú òdìdé ayé àlátàgbé àwọlé ẹ̀ wọ́n ní ọlọ́wọ́ bá ti kọ́kọ́ sọ̀rọ̀ náà wọ́n ní wọ́n máa sọ wípé ànábìdá torí ẹ̀dá yé sáà torí ẹ̀dá ìyá wọn so ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí kò ní tí ò lẹ́yìn láti ẹ̀sìn sáàtì wọ́n láti ẹ̀sìn náà kò lẹ́yìn nínú Al-Qur'an kò sì lẹ́yìn nínú súnà àtàlẹ́ ọ̀bá wa lọ́sọ̀lá ọ̀rọ̀ ẹ̀rí káàrí ẹ̀rí tó ta kò ní àlẹ́kọ̀ọ́ bá wà ní ọlá sọ fún wa nínú Al-Qur'an ó sọ nítorí tó fi tóun torí ẹ̀dá wa ọlọ́wọ́ bá dìgbọ́lá ní ọmọ àpàlákùn jìnnà wà ní ìta ìlà ìyá ọlọ́wọ́ bá wọn tó sábà jọ́ ti kò wù fọ́dà ọlọ́run bá àdìgbọ́lá jí bóyá wa pé gbogbo nǹkan pátápátá tó lọ́wọ́ bá àdìgbọ́lá já ni wọ́n máa ń ṣe tẹ̀sùmí ìpàlọ́ subhanahu wa ta'ala wọ́n á máa ṣe àpọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ ọlọ́run bá àdìgbọ́lá tó gbé wà láti láti fà mú ná tẹ̀sùmí àmú àmọ́ èyí ò pẹ̀lú pé kí láti fà ó ọlọ́run bá àdìgbọ́lá ní ẹ̀ gbogbo yé mi àwọn ilé ẹgbẹ́ yìí náà ti dì ara wa àti ìgbà náà ní ká máa ṣe nípa àwọn ohun káàkó pé àlẹ́bí lọ́rọ̀ àlẹ́bí tọ́lọ̀ tọ́lọ̀ torí ẹ̀dá yàtà ìdí àmà ẹ́ àwọn àwọn ọmọ rẹ̀ àlẹ́bí wọ́n ní àlẹ́bí àtó jẹ tó tà ẹ́ tó gba sẹ́yìn ó ta àlẹ́bí tọ́lọ̀ àwọn àlẹ́bí tọ́lọ̀ tó wúrọ̀ àwọn ọmọ yìí ní àwọn ìtayọ̀ àlàyé ìtayọ̀ àlàyé tó kò sí ìyá ìdílé ìtayọ àlàyé látara pé abẹ́ ní ànẹ́bí náà ni látara pé abẹ́ ànẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ́dá irú àwọn ìtayọ àlàyé ó pọ̀ ní àwọn ọ̀rọ̀ tó máa sọ ó pọ̀ ní àwọn orin tó máa kọ́ ẹ̀yìn ìdẹ́nu orin búdà àti déèdì nínú àwọn tó yẹ pé ó gbé ẹ̀tọ́ àlọ́sùn àdìwọ́ tààrà bí bá ní sọ̀rọ̀ àwọn wà ní wùlú mi yí ilé mọ̀láwọ̀ wọ́n ní nínú màlẹ́bí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sọ́lá òun náà ní gbogbo ìmọ̀ sí wàhálà àti kálàmù sọ́lá ọ̀bà nígbà láti tọ́jú gbogbo tí wọ́n jẹ́ tẹ̀lé láyé láti àwọn òdìdé wọ́n ní díẹ̀ nínú màlẹ́bí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sọ́lá ẹ̀rí gbogbo àwọn sọ̀rọ̀ àwọn àtàyọ̀ àdáyé nítorí pé tí ó bá jẹ́ díẹ̀ nínú màlẹ́bí sọ̀rọ̀ àwọn àyẹ̀wò sọ́lá nítorí ọlọ́run fi dá ayé nítorí ọlọ́run fi dá àlìyá ọlọ́run dá ayé ọlọ́run dá àlìyá máa nítorí ìjọsìn fún nítorí sábà fún ní ọ̀pọ̀ tó sábà lọ́pàá àti àti ìgbàgbọ́ náà ọ̀sọ́rọ̀ bá wà láti ní àwọn amadu wà á dáhà ní ìwà àti ìsẹ́lẹ̀m àti ìwà àti àṣàkàlá ìlànà àti àti ìgbàgbọ́